ọ̀nù mo gbogbo yìí bí balantayé ó wà ń ta tí balantayé dẹ̀ pọ̀ tún náà ọlọ́run ṣé ìfẹ́ lélẹ́yìn náà àbí ìfẹ́ rátù mi ò lè wá ní púpọ̀ náà àwọn ọkùnrin tí mo ní yìí kọjú mẹ́jọ mẹ́jọ péré làwọn ọkùnrin tí mo ní nítorí àwọn ṣe kúkú kọlùkọ yín sílẹ̀ kí lè mọ ìtórí ẹ̀ torí ẹ̀ gbálẹ̀ nu yín fẹ́ mọ̀ kọ́ lórí pọ́sí gbogbo yín ọ̀ òṣì rárá rárá ṣáàjẹ́ pé wọ́n hmm. àwọn ìtayé ẹ̀dá Jímọ̀ ga o mi ìtẹ̀ tí wà ní púpọ̀ mo sì máa ní rẹpẹtẹ olóṣì ni ó ti rí hello Jímọ̀ báwo ni láti bí ọjọ́ yìí ẹ ò tó òpè mí bọ́lá táyé tí wọ́n ta òtún pè kí ló dènà kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣe ẹni ẹ ò ráyè tèmi ó kèrè jọ́ tó lé ọlọ́run ayé ta wá ráyè lẹ́yìn àyè ti tèmi ó ní ẹ̀sìn bàjẹ́ ìgbà tí náà dé kàtì ló ráyè ti tèmi kò sí wàhálà ọlọ́run máa bí ẹ tó ti yẹ ṣèbí ọmọdé mi wá kókó wá máa ń dìde ẹ̀wọ̀n lẹ́sìn ìwọ́sẹ̀ sì yẹ káyé hm, lúpọ̀ síṣọ́ọ̀fù lélẹ̀ máa ń sọkẹ́ síṣọ́ọ̀fù kẹ̀ àbáyé dúpọ̀ fẹ́ ra táyà ni síṣọ́ọ̀fù lórí bá a ṣe báwùn náà ló wá sí wá pa fóònù dúpọ̀ nù ọmọ màmá ẹ má ṣe pé fẹ́ tó ní ṣe pé ah, lọ bí báwo ṣe wà lọ kí má nìyàn tó dá ó kéde pé láre o láre ó yẹ káyọ̀ náà lè dùn. hello hello ó gbọ́ mi kẹ̀ hello láre ha ẹ àwọn láyé bàjẹ́ màláwọlé yìí o ìmáà rí kọ̀ọ̀kan nu wọn tó dára lórí pé báwa á ṣe báwa á ṣe pé Kasali Kasali hello hello Kasali báwo ni ẹ àmú wa mo kúkú wà ọ mo wá bí tó fi mí sí náà mi ò kọ́ dàgé mi ẹ báwo dẹ̀ ní ọ̀la ṣe ṣe báà tó ń gbé àwọn nǹkan mi bọ̀ ẹ́ ọ lówó lọ́wọ́ ọ lówó lọ́wọ́ ah báwo ṣì wà lé mi o sori bó ṣe lówó lọ́wọ́ yẹn náà ni mo ṣe jókòó sí ilé ẹ sori tí màdà tẹ́ bá tọ́ ti bá rí ẹ lásán ah ṣọkànnà òun ni màá fi ṣépè fún ẹ òun ní dúró òwòtọ́ kó sì lọ lóṣì akíṣù bèrò hmm ó yẹ káyè bọ̀sùn bọ̀sùn <laughs> ee eh, eh, ẹ eh. à ah, eléyìí ò mà lọ ah, ah, àbí mi tẹ́ lára ni nọ́mbà bọ̀sùn náà tún lọ nọ́mbà bọ̀sùn ọ̀la bọ̀sùn ìwọ tó sọ wípé o máa kọ́ mọ́ṣọ̀ fún mi o máa kọ́ fúláàtì fún mi ó rẹ àti ìtẹ àti ìgbélé mọ́ṣọ̀ rárá o a kò sì dúró lórí ìbọn táyì ni o káwọn bọ́ọ̀lù ẹ ṣe máa rí o wá pẹ̀lẹ́ ní bọ̀sùn ayé náà ti sùn tẹ́lẹ̀ olóòsì kọ́lá ó yẹ kí wọn náà lè kọ́lá kọ́lá náà mi nínú eh, eh, àwọn wèrè wọn ni wọn kọjọ báyìí kò mọ̀ sí ìtọ́lọ́lù bàríkà nu wọn o wọn lọ́nà nọ́mbẹ̀ òtún lọ eh, ọlọ́run nínú twenty twenty yìí gbogbo yín báyìí máa ṣàdánù máa ṣàdánù ní ẹjẹ pé mẹ́ta ọmọ yìí àti ìsìnkájà àwọn yorùbá yìí àwọn yorùbá tí mo kọjọ yìí bórí wọn tiẹ̀ ti bá aṣọ ni wọn jẹ́jẹ́ bórí wọn ò pé láti ilẹ̀ fẹ́ẹ́ pé wọ́n mọ̀jú pé kọ́ máa jàyàn lórí ara bẹ́ẹ̀ wọ́n máa ó dé tán láti láti sọdọ́ fún yàn sí wọ́n sá lọ. hello Emeka Emeka my Emeka how are you my baby i just dey i dey low key now wetin happen now i no say you no call me now Emeka wetin i do you now you dey vex you know best eh wetin happen now how did thing go Did thing go go now eh Ebeka, hey, I, i no hear you wetin say you know outside. time you wan go meet your mama for where when by the time you outside for edo ah you no go come back again Ebeka. you no go come back Oh, God go punish you you just wey you know how to to lick plates, how to carry your leg up ah you be motherfucker kó sí lọ hey Salisu ọmọ mọ́là wọ́n dèrè dèrè shall dẹ́ be? hello Salisu how are you salamu alaikum Charlie soup. Eh, wetin do you now? You dey sick? You sick again? You don enter coloberia? Eh? Abeg no come my house o oh, if you sick yo. No know say I sickness dey outside. No come my house o. Charlie soup. Wèrè ni ẹ́. Ó jẹ́ ìsàn sí i. Olóṣì. Àjọ yẹn náà ló máa pẹ́ wèrè. Oníranù òṣì. Kó ṣì lọ ẹ kó ṣì dànù. Oríṣiríṣi o. Oh. Ṣé pé ẹ kọ́ mọ́ mú yìí lọ́fẹ̀ẹ́ ni? Ẹ tún jẹ́ lọ́fẹ̀ẹ́. Àkọ́dẹ̀ ah, ṣe máa jayé yín náà ni. Jẹ́rí gbogbo ẹ̀mí ló kú ẹ̀yìn wèrè tí mo kó jọ yìí. Tí mo kọ́ lóko ìtọ́lọ́pàá ni mọ́. Jẹ́rí gbé tí mo ti ti. Tẹ́lá pe nọ́mbà mi. Tẹ́lá pe nọ́mbà mi ọ̀dánimọ̀ àjòkú yìí ó ṣe gbọ́ ẹ kó sì lọ ah, olùwà bàbá.